Hi guys, good morning, good afternoon, and good evening to you. That depends on where you are right now watching me from. God bless you. You are welcome again to this platform. What we do here is that we bring you updates of things that already available on the internet space. We come here, we analyze them, and we talk about it. So that is what we do. A couple of days ago, there was a news which I brought to this platform to tell you about the issue with Oni Ofife, the 180,000 naira uh, romance scam. We we uh, analyzed it and uh, we talked about the statement released by the media, uh, the media director of Onion and the Palace of Onion, and we tried to analyze and we spoke about it. And in that particular statement, Onion has also invited the woman, Miss Fabule, to come around so that people that scammed her that kind of money can be at, can be arrested through the security agency. Now, on is going to use his influence to also talk to the agencies, security agencies, to uh, walk around and get those people that have scammed this particular woman. That is what we saw. But uh, a couple of hours ago, a lot of videos I uh, started uh, are uh, flying around the internet space about. This said woman, Ms. Fabule, has released, uh, we saw his conversation with other lady. The two, two ladies are now involved in this particular um, saga. And the two lady have spoken, the Fabule, the doctor, and the other lady, where uh, the money uh, the money was transferred to that lady and transferred to one. So we are going to hear all these details from this particular chart. That is number one. Then we now begin to see the feedback. People have started uh, speaking about it. We hear from uh, other people that spoke about it. Then the last one that we are, we are going to talk about, you know, recently there is a rumor. I thought it was a rumor when I heard it that a madman uh, penetrated into the Onion Fife um, chamber. And that particular madman, did, nobody knew how he got there and he delivered some messages to Onyofufe. So these are the things, these are the video we are going to watch here today. So I just want us to uh, keep calm. If possible, take your popcorn and let us watch others. ẹ káàárọ̀ ọmọ káàárọ̀ ojíire kábíyèsí mi lẹ́yìn kọ́ o mi ò ní kì í ṣẹ̀yìn bọ̀ ó ṣe wáá jẹ́ gbogbo ìgbà gbogbo àwọn tó dẹ̀ ń jẹ́ victim yìí wọ́n ṣe wáá jẹ́ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọ̀nyí ni obìnrin ẹ̀yin dẹ̀ ní bàbá Yorùbá táwọn èèyàn bá gbá wa níta ta ni ká rìpọ́ọ̀tù fún. Is this Mrs. uh, Aderonke? Sorry, ma. Yeah, hello, who's speaking? Oh, sorry, somebody gave me your contact. They said that you do um, uh, wedding planning and everything. Um, because... Sorry, uh, no, no, no, no. Not at the please. Oh, you don't do? Okay. Oh. Can I talk to you about something, please? Sorry, it's midnight here. Call me time, okay? Can I please talk to you? I'm begging you. There's something important I need to talk to you about. Okay, leave a voice message, please. Okay. Can we please talk? Um, Do you mind? Please, ma. I'm begging Sorry? you. Sorry? I'm begging you because I'm filing a police report and I don't want to put your name on there because you are one of the people that I sent money to. Um, somebody told me to send thousands of dollars through your account, GT Bank and I want to make sure that you don't know about it, whether you know about it, because I don't want to put you in trouble. It's like um, G- account? So it was a GT Bank, GTB Bank. I sent it from America directly to the account in your name. Um, I can. not Which account? Okay, hold on. I'll tell you exactly because I have the uh, wireproof my bank gave me because my bank is doing an investigation into it. I'll tell you in a second. Give me one second. I'll read it directly from the the wire that I sent. It was a it was your GT bank, GTB bank. I sent it to, and I think I sent twice it was um, so Ade Ronke Adesiola Ado Imoisili. Mm-hmm. Account number 0693564400. And, um, you know, it's. Uh, who, asked you to send the money? Um, it was the Oni that asked me to send the Oni of Ife. So what happened? Yeah, so I sent it to your account twice. Twice to the account? Yes, your account based in Nigeria. And I think one of the what, times. What happened then? Well, the money, he was supposed to use it to do something for me. And then he ended up, I don't know, spending the money and didn't do the thing for me. So it's. He, he ended up spending the money. Yeah, so it's now like a fraud investigation police is involved now in US. I had to file a police report. You know. And so okay. I ended up collecting the evidence from my bank today, you know, the all the wire transfer details. Um, and your your account is one of the accounts that money was sent to. I can send you a copy. Did you send it to did you, did you send it to other accounts? Just you and one other person, does it? That's to, to Oni, yeah? Yeah, yeah. He told me that. Sorry, what's her name, please? Uh, Oladoyin. Oladoyin. Oladoyin what? I'll send you the. You don't remember this? I'll send you the wire transfer. Can I send it the wire transfer um, um, proof from my bank so you can see it? Do you yeah, you can send it to WhatsApp. I have a reason why I'm asking. What's the name on the account that the money was transferred from? Hold on, let me send you. You will see it now. Hold on, just let me send you because I have the wire proof, okay? You should get it like right uh, now while we're on phone. Yeah, oh, uh, oh, you know what? Have you have you contacted Oni? No, because he blocked me. He blocked you? Mm-hmm. Can I tell you something as well? Please tell me. He collected money for me as well and he blocked me. Are you serious about that? The money that was transferred. Yes. He collected money from me because I don't know. Um, I, I don't know. I, I just have to say this. Well, I don't know. Maybe uh, you are from Oni because he knows what he has done. No, no, I'm not from I'm, him. I'm, I'm, I'm taking, I'm, I'm, I'm pressing charges as well but I know how I know mine is being done. He collected money from me as well. Really? Over twenty-one thousand pounds. Wow. Really? And I was on his neck to repay the money. I have evidence of everything. I was on his neck to pay this money, to pay this money, and he said that he has other means to pay the money. That do I have um, domiciliary account GTB? And I told him no. He said that I need a domiciliary account for him to send money to me. And I said, okay, because I needed to collect back my money. I had to go and register the domiciliary account with And he said to me that he will be expecting money from America. Well, to me, I needed to collect my money from him. I know the funny thing. What? The, the, as the money was sent to my account, and I was happy that at last I'm collecting this money back from him. And he said to me, please, can you send the money to this account? And I said to him, but I need this money to pay the money you are owing. And he said, don't worry, I'll be collecting more. Like uh, this money, the money is for land or something like that. Or land, or is land or house? I don't, I not remember. Yes. So I, I, I know because then, because of his status, I so much, you know, respected him sure. I won't say believed him because he got to a stage I started doubting because this went on for between 2021 and 2023. He blocked me last year. Well, how did you know him? Because he, no, I mean here, I'm here, and he, he, he travels around. I met him in Dublin. Oh, when he, he comes to Dublin, and you yes. met him there. Oh, okay. And then I, I knew him through some other people that said I needed him to support with charity and all that. Okay, so you actually met him in person when he came there. Anyway, what did he blocked he, blocked me and and when when he said to me that a lot more will be you know coming to the account or something like that, I said okay, no problem. And I said to him, I need to pay the money. He said, don't worry. It's like you know when somebody tricks you. Yes. So I, I'm trying to remember now. I think the money is it the money came twice or so. I twice, yes, that, twice. Yeah, he said the money will be coming, that he will be getting some more money from this particular. He actually, you know, the way the money was, because I told him I need the receipt of where the money is coming from. You can't just send money to that account. I need to know how the money, uh, where the money is coming from. Initially, he was reluctant. I told him, well, if you don't send the receipt of where the money is coming from, then know how I'll be able to transfer money out of that place because they need it as a proof for whoever wants to, you know, uh, um, send money to a Naira account. So that's how I got the receipt. I have evidence of this as well. Oh. And after he got this, after he got the money, he started acting up and I didn't you know, take it lightly and I said to him, I need the money, I need the money. And the next thing, he blocked me off. I reported him to Yalage. Okay. So I'm not just him. I begged the woman to please help me. I'm, oh, how do you know Iyalaji? I searched for a number on, on, on I searched on Google. Oh, okay. But I didn't know anybody. I didn't know anybody to um, to talk to this guy, and he fucked me off. But you met him That's... when he came to Dublin. That's how you you know him. <sighs> I don't know. I just met him. You know, you know, you jobs around, and you, asked me how I got to him, so Dublin. That is it. Other is that he blocked it off. So if they are pressing charges, yeah, he collected the money, there is proofs. Though he did not collect the money into his own direct account. And that's what he did. He collected it through another account he claimed is one of his workers or something like that. Okay. And after he collected the money, and up to now, he has not paid the money. He has not paid back my money. Oh, wow. So are you have you started? Um, are you pressing charges? Because I am. I'm doing that here in America. Yeah, supposed on him. What do you say? I said yes. I'm to, to press charges on him. I am because he's not in um, um, UK here. It wasn't easy for me to press charges on him because when I tried to make charges on him, they needed his address, they needed his, you know, some other details about him. And the only they can get that the details about him is for me to actually get his full information. I only gave his name, and it's because he doesn't reside here, he's in Nigeria and all that. So to be in Nigeria, like such thing, I don't know. I don't Oh. So, it's, it's so difficult for me to tell you something because it doesn't reside in UK. Hmm. So that is the conversation between the uh, the woman and the other lady that they allege that Onyofife collected some money from them. Now the question I want to ask that is it not possible that this can be a scam which might not even be Onyofife at all? That is my question, and which I want people to start reacting to. That this is a serious case of scam and which I want to believe that our father, the real father, on of Ife, uh, shouldn't be part of. My opinion, anyway, and that is what I believe that it should be. on your is our father, a real father of that caliber. How much is this money we are even talking about with that, with this great uh, royal father? But these people, they have alleged, even the other lady said he has involved the US police to investigate this matter. And you could see all those uh, evidences that were that was dis- on the screen for you. So that is that about that. Now, a response, a response has come, and this particular response is coming from CMC with Arewa. And we know CMC with Arewa that he usually talks about the issue that led to Omni and the palace and Ilefe. And he also talked about other issues. So now she has come to also add her own voice to this matter. What is her response to all these allegations that is flying around this internet space? So let us hear from CMC, CMC with Arewa to tell us more insight into this calm allegation. So, guys, let us listen to, and then we come back to talk about the issue of this mad. A lady, a medical doctor, yeah, her name is um Ola Doyin Fab Fabule. she said she, she is a medical doctor that is based in the UK. I mean, in the United States, rather and she claimed Kabiyesi duped her that he allegedly duped her of uh, like uh, one hundred and eighty thousand dollars one eighty thousand dollars èló nìyẹn jẹ́ ní nàìjíríà mọ́ ni mi ò mọ̀ the other woman is Aderonke Adesola. That one too said Kabiesi, you know, also was owing her, collected, um, I think she said 20,000 pounds or 21,000 pounds. And when she was asking Kabiesi for her money, Baba said she's going to receive uh, money from a certain account that she should get a domiciliary account, which she said she did. So it is via our own account that um, the woman in the U.S ìyẹn Ọládòyìn was sending you understand so that is what you heard in that voice note tí there's still more voice note and everything that was sent to me and they alert the money she i mean when she sent the money they alert. she i think it was she alert. Magic or not even abi be met ni that she sent now the the lady that the GTB account of the lady that was receiving the money did not know that the money is from a woman come on. she just said she she was thinking pé Baba, gba yáwó lo biya Baba, yáwó lo àbó fún bàbá lóye owó gbà tó béèrè owó ẹ bàbá ní òkè mo máa fún ẹ but dollar ni mo máa fi fún ẹ ṣé o ní account ó no ó lọ open dollar account dollar account yẹn ni allegedly ní kábíyèsí fun the other woman tó wà ní US tó ní bàbá allegedly dupe òun ní one hundred and eighty thousand dollars So those are the two women that you had in that voice note that um, you just listened to. There's another one, other voice note and, stuff like that. But tano. tano. Mm-hmm. Now, now, although she's yet, I mean the one with the $180,000, yet to tell us what exactly, according to the person that gave Bonu to me said it's concerning a land. A concerning a land. But the the explanation, she has not really explained it in full details. According to her, because she's already filed the case in the court. Investigations, FBI and whatever are investigating it and the case, has, she has already filed the case in court. So, that's why she could not go into much details how the whole thing started according to ah oh abi according to the person that did the gbeborun to me oh did you get that eh, <laughs> eh. but wọn ló ní í ṣe pẹ̀lú ilẹ̀ now ṣé kábíyèsí ṣé àwọn obìnrin yìí i do not know nǹkan tí wọ́n máa bá bàbá sọ to the extent wípé ṣé bàbá ń ta ilẹ̀ ni bàbá ní kó lọ mówó wá kó wá ra lẹ̀ ni àbí lọ mú wá kó wá invest ni àbí because mo fẹ́ mọ àárín yẹn in case she is ready to come out to tell us because right now the case is in court you understand even though she got evidences that she showed and everything that that the transaction indeed in, the transaction indeed you know happened between her and Kabiyesi Now the question is the money is supposedly supposed to be for what? Because $180,000 is not a cheap, is not a small money. What is the money for? What I'm um, like, what brought about the conversation? What brought about sending Kabiesi's money? Now, according to some speculators on social media, uh, that uh, maybe Kabiesi promised to marry her is the reason why uh, she sent money to Kabiesi. So you Kabeshi approached you, you met him uh, wherever or however that you met him from, I don't want to know. Now, you guys are dating, no big deal. Now, uh, so he wants to marry you, okay now, no wahala. So, what is bringing about you bringing money, giving him money? Like, okay, so he's asking you for money. The money he's asking you is for what exactly? Like, what did he say the money is for? Like, I don't understand. Like your number six is not working. I want to. I'm Mama. I'm going to give it more to the women, not to even Kabiyesi. Kabiyesi's own is uh, tomorrow that I'm going to bring another VN. That's that's when I will talk about Baba own. Tí voice note Toba Toba bá tó bag dọ̀là tí bá gbé ni mo ṣe máa yọ ti bàbá fún wọn nínú yẹn but ti èní yìí eh, àwọn obìnrin especially tó wà ní US ìyẹn ló ti fáìlì court case lórí ọ̀rọ̀ náà the other woman that one is not filing any case but this other one in the US the one with the one hundred and eighty thousand dollars is the one that have filed the case so so I'm specifically going to refer to that one more because owó yẹn pọ̀ lójú ti tèmi so tó bá ṣẹ̀ wá sọ pé bí akábíyèsí bóyá wọ́n fẹ́ sọ pé kò wá fẹ́ àwọn ni àbí àwọn fẹ́ fẹ́ ẹ wá ń yanra yín lálẹ́ àbí ẹ fẹ́ má ara yín kò sí big deal bóyá o lo meet bàbá àbí wọ́n introduce ẹ̀ sí bàbá àbí ìwọ lo lọ bá bàbá ibikíbi tẹ́ ẹ̀ bá ti pàdé kò ní mí ní ibìkan nìyẹn tún pàdé ènìyàn ọba ni ó lè mẹ́lẹ̀ máa fọ́ra yín kẹ́ máa rúnra yín wọ́n lè sọ wípé àwọn máa fẹ́ kó wá dolórí láàfin ọba ọba ni bàbá mi fi ń ṣọlá ni àyè gbà ẹ́ àyè pọ̀ àyè gbà àwọn olórí new palace wa bá a sì ń fẹ́ olórí tó fifty hundred wàláì àyè wà yọtọ̀mì ó yapa tí ò sí wàhálà bá mi fi ń wọ́n fi ń fẹ́lá wọ́n fi ń ṣọlá ni àwọn baba ńlá àwọn bí wọ́n ṣe ń ṣe nìyẹn so kò sí big deal nínú ìyẹn now kí wá ló ń bring about pé owó tí kábíyèsí wa ń gbà ní ọwọ́ rẹ̀ o ibo báwo lẹ ṣe jọ sọ̀rọ̀ déèdì owó tó o wá ń sẹ́ndì àwọn owó tó tó yẹn sí ọkùnrin ṣé nítorí pé ó jẹ́ ọba mo mo béèrè ní o ṣé nítorí pé ó jẹ́ ọba ó fẹ́ fẹ́ ọba àbí ọba ní kó wá fẹ́ òun kó wá dolórí ṣé yẹn wá ti wá túmọ̀ sí wípé kò máa sẹ́ǹdì owó sí i àbí ìgbà tó béèrè òkè ká sọ pé kábíyèsí ló béèrè owó lọ́wọ́ ẹ̀ kí ló ń sọ pé òun fẹ́ fi owó náà ṣe tí ò fi sẹ́ǹdì owó sí ṣé kábíyèsí máa sọ fún ẹ pé òun búròkì ni kò fóun lówó ni àbíbi tí báwo mo béèrè ní o because nítorí pé kẹ́yìn obìnrin mi kẹ́ máa fọ́ sírú nǹkan báyìí ká má wàá dọ́lọ́là kẹ́ tún máa gbé ọ̀rọ̀ òṣì bọ́ta wá nípa bàá mi o àbí nípa ọba ẹ̀mí o bí ọba bá approach ẹ bó o bá fẹ́ marry ọba bó o bá ń date ọba kò sí nǹkan tó ìwọ kọ́ làkọ́kọ́ ìwọ kọ́ nígbẹ̀yìn kò sí big deal do you know in the Chinese in the Japan Japanese period in the Chinese period when they their emperor their kings over there they have more than 100 concubines. Consort, concubines. That all of them are staying in the same palace with the queen. In fact, it is even the queen, the empress that is the queen of the emperor of the king, that will even say, let the concubine that the king will sleep. Okay, you, you are, you are going to go to, you, it is your turn to go and sleep with, uh, you know, the king today, the emperor today. Like, the, the queen, the queen knows about all the concubines, all of them stays in the palace. Go and check about the history of Chinese kings, of Japan kings, when they were still in kingship rule. Go and look at their dynasty, the Ming dynasty. Go and look at how how how much concubine that, they, that the kings have. And they are all in that same palace with the queen with the sitting queen àwọn kan kú báyìí máa lọ ní fifty and some of them give birth tí wọ́n bí ọmọ so bẹ́ẹ̀ ọmọ Yorùbá tẹ́ ẹ bá ń gbọ́ pé ọba oníyàwó mẹ́wàá ẹ ó wá ní àlè kinní kan ẹ kinní kan ẹ wá rò pé nǹkan tó jẹ́ tuntun ni ẹ lọ sí àwọn ìlú èmi àwọn country èmi ẹ lọ gbọ́ ìtàn nípa àwọn ọba wọn kẹ́ lọ gbọ́ iye ìyàwó táwọn ọba wọn ń fẹ́ iye àwọn àlè táwọn ọba wọn ní Solomon nínú bíbélì yín nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ mọye girlfriend tó ní ẹ mọye ìyàwó tó ní ni ìyẹn kọ́ ni mo fẹ́ sọ lẹ́yìn náà anyway torí ìyẹn ò kàn mí tí àwọn obìnrin yìí ni mo fẹ́ bá wí torí ẹlòmíì lè fọ́ sínú ẹ̀ lọ́la ó lè má jẹ́ bá mi kó jọba ẹ̀mí ni obìnrin míì máa fọ́ sí especially ẹ̀yin obìnrin tẹ́ wà lábroad mo máa yọ ti bá mi fún bá mi o mo ti sọ o mo máa yọ ti bá mi fún bá mi tí n bá gbé the other vn tó bá wà the other one lọ́la màá yọ ti bá mi fún wọn torí bá mi fọkọ̀pù gan gidi gan ni ṣé bá mi ṣe kọ́ màmá rẹ̀ láti gbowó ni àbíbi ti báwo tí bá mi bá ti ń ṣe kọ́ màmá rẹ̀ gan ṣe fún àwọn obìnrin tán fi ń kówó lẹ̀ sórí àwọn obìnrin yẹn gbalẹ̀ sórí yín sórí yín gbalẹ̀ ni bíkọ́ kó o yé mi tí ọkùnrin bí ọba kan bá ní wípé kí n kàn máa bá rí i pé àwọn fẹ́ má rí i ni òun ló máa máa náwó fún mi náà òun ló máa mọ àbí ẹ̀mọ́kọ tí ọba yìí tó wọ́ọ̀tì ni ẹ̀yin obìnrin don't you know what is what don't you know is what that you that you are giving him money that you are sending money to him the money is supposedly for what he is supposed to be one to be spending money on you not the other way round. Like, are you, it's just like you women are just desperate. I think you are, I think women that fall into these things are desperate to marry a king. Because if not, I do not understand how you be the one to, to even say you want to give a first class king that is worth millions tí to billion ipò ò fẹ́ máa fún ní he supposed to be the one to be to be lavishing money on you not the other way round where you are supposed to you're not going to spend to, for him directly no you are going to if he marries you and um, you become a king you you are going to support him in every other you know functions you understand you are going to support him you are going to support his ruling not that you give him money not that you want to spend it no you are going to support his kingdom, his rule, his kingship. Maybe by having an NGO, you know, doing charity works, giving back to the society. You are doing all, if you're doing all that, you're doing it in the name of your husband. That is the king. That is how you are going to help him. Not that you want to be giving him the money. Rather, he's supposed to be spending money on you. now if you now want to spend money wàá bẹ̀rẹ̀ sí ní máa ṣe oore charity àwọn opó àwọn ọmọ tí ò níyàá àwọn ilé àwọn gbá àwọn àrùn tó o bá ń ṣe gbogbo yẹn ò ń ṣe ní orúkọ ọkọ ẹ ọba tó fẹ́ ni ibi tí olórí àwọn iṣẹ́ tí olórí ń ṣe nìyẹn tán bá fẹ́ ní olórí ò ní dúró pé kí kábíyèsí kọ́kọ́ mówó ọbẹ̀ wá kó tó dáná àbọ̀n fẹ́ ṣe ọdún ní palace wọ́n fẹ́ ṣọdún ní palace ò ní jókòó pé kí kábíyèsí mówó màálùú wá kó tó lọ́pọ̀lọpọ̀ wá ìwọ ló máa arrange gbogbo ẹ̀ o lè arrange gbogbo ẹ̀ láti owó àpò ẹ̀ because that is your is that is your responsibility the king will perform his responsibility you also as the queen you will perform your own responsibility and that ipò wọn fẹ́ ṣe festival wọn fẹ́ ṣe party wọn fẹ́ ṣe gbá ní palace ìwọ gẹ́gẹ́ bí olórí your whole responsibility is and is you know is is is the catering for the people that will come is you catering for the people that will come food drinks entertainment especially the food aspect that is your own job that is your responsibility o ni dúró kí kábíyèsí mọ ohun màálù wà kó tó kó tó pè kàn gbé màálù wà kó tó pè ìwọ ló máa mọ olóko tó fẹ́ pè ìwọ ló máa ṣe gbogbo yẹn láti owó látàpò ẹ wá iṣẹ́ tiẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí olórí ọba máa máa ṣe títí ìwọ olórí náà wàá máa ṣe tiẹ̀ wàá máa àwọn nǹkan tó máa fi máa gbà máa ràn kábíyèsí lọ́wọ́ ni ẹ̀ torí kò lè dá ṣe you cannot do it alone no king can rule alone without a without a, a, a queen to support it's just like a typical marriage setting the husband will be the one to provide while the wife will support the husband will be the one to lead while the wife will guide ọkọ ló máa ṣe kí ni ló máa provide wàá wá ṣe kíni wàá wá fi tiẹ̀ wàá support wàá wá fi tiẹ̀ mọ́ nǹkan tọ́kọ lè provide ó lè má tó that's where your own responsibility comes in which is support wàá wá mú tiẹ̀ wàá fi support tiẹ̀ nítorí òun ṣalábòdó o kì í ṣe kíni o kì í ṣe alábòdó so àwọn ibi tó ti máa máa kán mi nìyẹn pé kò ń ṣe pé kò ń fẹ́ ṣe patí bí kò ń fẹ́ ṣe ọdún ọlọ́jọ́ pẹ̀lú gbogbo responsibility bàbá ń ṣe going to seclusion ìgbà kan àwo kan gẹ́gẹ́ bí olórí tó jẹ́ wà ìwọ ló ti máa ṣe gbogbo ètò àwọn olóúnjẹ àwọn olópò àwọn tó fẹ́ serve àwọn àwọn tó fẹ́ lọ ra màálù àwọn tó fẹ́ lọ ra ta àwọn tó fẹ́ ṣe gbá olópò tó fẹ́ pè àwọn drinks àwọn chair àwọn igbá àwọn àgbò àwọn ibi tó máa ti come in nìyẹn those are where you come in tó máa fi owó látàpọ̀ ẹ láti fi run gbogbo ẹ̀ to go smoothly that is your job as a queen that is part of your job as a queen so I do not understand ṣe desperation pé ẹ fẹ́ fẹ́ ọba òun ló ń jẹ́ kẹ́ ẹ máa kówó ni kówó lẹ̀ fún ẹni tó lówó lọ́wọ́ ni àárín yẹn ni òye mi o bó bá tẹ̀ jẹ́ pé ọba ń ṣe kán màmá rè fún yín She desperate pé fẹ́ marry ọba by force by fire because i don't understand even if you meet the king in a meet and greet ah kábíyèsí ẹgbẹ́ ọyọ ó gba ìwúre ọba Oba yẹ kó dìde kó máa lọ gbọ̀kan nítorí pé gbogbo yín náà ojú yín ò kúrò ń bẹ̀ ẹ ṣáà rí mi fine man looking sexy ẹ fẹ́ jẹ inú ẹ ẹ fẹ́ di olórí di gbogbo ẹ ẹ wá fẹ́ fi owó rà kábíyèsí ò béèrè owó ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa dìídì fowó ránṣẹ́ ní nípa kábíyèsí nípa charity ok ẹ jẹ́ kí n ṣe ok mo fẹ́ sẹ́ndì nǹkan báyìí báyìí kẹ́ fi kún àwọn charity ẹ jẹ́ kí n sẹ́ndì twenty thousand dollars kẹ́ fi kún àwọn charity work kẹ́ fi kún àwọn nǹkan tẹ́ ń ṣe kẹ́ fi ṣe gbá kò béèrè owó lọ́wọ́ yín ẹ̀yin lẹ̀ ń kówó fún un ẹ̀yin lẹ̀ ń fowó lọ̀ nítorí wípé ẹ̀fẹ́ kò fẹ́ ẹ̀yin torí pé ẹ fẹ́ di olórí ẹ̀yin lẹ̀ ń fowó lọ kábíyèsí all the time ẹ̀yin lẹ̀ ń fowó lọ majority kò béèrè owó ẹ̀yin lẹ̀ ń fi owó lọ fúnra yín kábíyèsí èmi ò mọ̀ bí èlé bá mi gẹ́ẹ̀tì ilẹ̀ mo fẹ́ kọ́ nǹkan báyìí báyìí báyìí sí igbá kan àwo kan ìyẹn kinní kan kinní kan òkè kò sí wàhálà ilẹ̀ tó pọ̀ ní o àbí how many acres lo need ìgbà kan àwo kan òkè mà ní kéèyàn kan báyìí work out ah, rárá ẹ̀yin mo fẹ́ kábíyèsí ẹ̀yin mo fẹ́ òkè mà send hundred thousand dollars àwọn kinní kan kinní kan ìgbà ṣé kábíyèsí ń talẹ̀ tó jẹ́ surveyor ó jẹ́ land seller gbogbo tó bá sọ fún mi pé owó pé kábíyèsí bẹ́ẹ̀ ralẹ̀ òun lówó náà kábíyèsí nínú job description ọba aládé ṣé talẹ̀talẹ̀ wà nú ẹ̀ ó jẹ́ sọ̀víọ̀ àbójá àwọn ọmọ onílẹ̀ tó ń bá àwọn èèyàn ralẹ̀ tó ń bá àwọn èèyàn talẹ̀ because mi ò mọ bí orí àwọn obìnrin mi ṣe gbálẹ̀ o ṣó jẹ́ ẹ̀ talẹ̀talẹ̀ irú kó lọ bá bẹ́ẹ̀ náà ni pásítọ̀ wo oníjọ́wọ́ náà tíyẹn tóbìnrin kan bọ́ta pé òun fún ní ten million ipe lórí ọ̀rọ̀ ọlẹ̀ ṣé ọba ṣé Pastor ń talẹ̀ ni ṣé job nínú iṣẹ́ tí a mọ̀ nínú job nínú job description of a pastor is selling of land part of the job of a pastor tó fi ń lọ ń kówó fún pastor pé kí pásítọ̀ bẹ́ẹ̀ ra lẹ̀ ẹ bí pásítọ̀ bá tẹ̀ ní kó mú wá kó kóun bẹ́ẹ̀ ra lẹ̀ ọpọlọ tí ò yẹ kó sọ̀rọ̀ fún ẹ pé à èwo ló kan pásítọ̀ pẹ̀lú lẹ̀ ṣé pásítọ̀ tún talẹ̀ ni bí ọba bá tẹ̀ ní kó kówó wá kóun bẹ́ẹ̀ ra lẹ̀ kóun bẹ́ẹ̀ ralẹ̀ pé kó wá invest kó wá ṣe kinní kan sórí ilẹ̀ náà kó wá fi invest kò yá kó pọ̀ lórí ẹ̀ sọ fún ẹ pé a èwo ló kan odidi ọba aládé pẹ̀lú ilé títà ibo ló ti ráyè ṣé ọba aládé tún jẹ́ talẹ̀talẹ̀ ní àbújẹ́ sọ̀víọ̀ àbújọ́ mo ń nílẹ̀ ìwọ kọ́ ló yẹ kó o lo mẹ̀dúlá oblaganta ẹ̀ láti rò bẹ́ẹ̀ ni mo bèrè ni mo ń sọ gbogbo eléyìí fún ẹ̀yin obìnrin èmi bí a tẹ́ wà nídìí ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ àbẹ́ tí ò béèrè kò tí ẹ béèrè owó lọ́wọ́ yín ẹ̀yin lẹ̀ ń fi owó lọ nítorí pé ẹ ṣàfẹ́ di olórí ẹ fẹ́ di ayaba ẹ fẹ́ máa sọ wípé ẹ mọ̀ ọ́ ẹ ṣàfẹ́ di olórí ẹ fẹ́ di ayaba ẹ máa fowó máa lọ torí mo rí a lot of chat ṣé ẹ mọ iye àwọn àwọn sàràrò kábíyèsí tí mo mọ̀ tí mo bá sọ̀rọ̀ tí wọ́n bá mi sọ̀rọ̀ ni ṣé mo wọn ni àìmọye àwọn girlfriend bàbá tí n bá sọ̀rọ̀ tí wọ́n máa ń tí n bá sọ̀rọ̀ àìmọye chat wọn tó máa munch tí máa rí òmòye sọ pé àwọn kan máa ń fowó lọ nǹkan mo rí kan fúnra ra ẹ̀ fúnra ra ẹ̀ kábíyèsí that your charity I see that you are going through eh? you gave I think that was a time tí kábíyèsí fún tó ń fún àwọn ọmọ ṣé àwọn ọmọ bíi fifteen ní scholarship àbí nǹkan kan gbà yẹn ni eh, I'm, I, I want to help. I want to help. You are doing a great job, Kabiyesi. I want to help. I want to send like twenty thousand dollars so that uh, you can, you know, add it to all this, uh, you know, another children to give other children, uh, you know, uh, uh, scholarship as well. Kìnìkan kìnì Kábíyèsí obìnrin lọ́wọ́ òun fúnra ara ẹ̀ fúnra ara ẹ̀ òun fúnra ara ẹ̀ fúnra ara ẹ̀ òun ló fi owó lọ́ọ́ ló fún un so nítorí ẹ̀ ni mo ṣe tí bá sọ yẹn síwájú ẹ lè máa rò pé báwo ni mo ṣe mọ̀ nítorí pé mo ti rí i ni mi ò sọ tàwọn méjèèjì yìí o àwọn èmi mo ti rí èmi tó jẹ́ pé gbogbo wọn ṣàfẹ́fẹ́ ọba casually làwọn ọ̀rọ̀ tí bàbá wọn ti ń sọ báwo ni how's work house family hope you are alright kò sí ọ̀rọ̀ fífẹ́ nú ẹ̀ àwọn fúnra wọn wọ́n ṣàfẹ́ṣẹ́ notice me just to get his attention, just to grab his attention, just to grab his attention. At least I've seen like two or three to get his attention. They are the one that want him. I want one lame. I want mú, àwọn náà fẹ́. Òun kọ́ ló I want wọn, òun kọ́kọ́ I want fun around pé òun fẹ́ fẹ́. àwọn fúnra ara wọn ni nígbà tí bàá mi ò dẹ̀ ń ṣe kíni nígbà tí ò sùn ẹ̀gbẹ́ ta ló máa rẹ́sẹ̀ màálù ńlẹ̀ tí tí ò ní fa tí ò ní ge ẹ́ ta ló máa rẹ́sẹ̀ màálù ńlẹ̀ tí ò ní fa tí ò ní ge pẹpẹ sí kan yẹn máa ní wípé àwọn fádà wa tó yẹ ká máa kọ́rọ̀ ṣó yẹ káwọn òun ló yẹ kán ti máa gbá wa ta ni ò lè gbà ẹ torí ṣé pásítọ̀ pásítọ̀ ẹ̀ gbà ẹ àbáwọn ìmáàmù yín ni ò gbà yín tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ kí ló wá dédìí ọba in the first place débi ba ọba fẹ́ gbà ẹ kí ló wá dédìí ẹ kí ló wá dé ọ̀dọ̀ ọba tẹ́lẹ̀ in the first place kí ló wá dédìí ọba tó ba ṣe fẹ́ gbà ẹ gba owó lọ́wọ́ ẹ kí ló wá débẹ̀ kí ló wá dọ́dọ̀ ọba mo béèrè kí ló wá dé ọ̀dọ̀ ọba kí ni familiarity tó o odo oba. ọ̀dọ̀ ọba tó wá dìpù dé o wá ń ṣe kí ni o wá ń sẹ̀ǹdì owó kí ni familiarity yẹn kí ló wá débẹ̀ kí ni familiarity yẹn tó o bá ní ń fẹ́ tí o bá ṣe kankan kí ló wá dé díẹ̀ nǹkan tí yóò bá níjẹ yóò ní fi rún mú kí so kí ló wá dé ọ̀rọ̀ ọ̀dọ̀ ọba débi pé o bẹ̀rẹ̀ sí ní sọ pé ọba kan gba ẹ̀ kí ló wá dọ̀dọ̀ ọba àbí tó bá sọ pé pásítọ̀ gba ẹ̀ jọ kí ló wá dọ̀dọ̀ pásítọ̀ tí pásítọ̀ fi ń gba ẹ̀ ìmáàmù gba ẹ̀ kí ló wá dọ̀dọ̀ ìmáàmù tí ìmáàmù fi ń gba ẹ̀. anyway bá mi lórí tiyín mò ń bọ̀ mi ò tí ì dé. Yes, we have heard all from um, TMC with Arewa Anda. Yes, she also spoke about that. That is her opinion, and I want to say that uh, uh, some people we align with her, while some we say no. But to me, TMC Arewa have spoken the heart of a lot of people who are fans of Onos, especially people from Ile Ife. And uh, being a real father is a father of all. And I believe this thing should then be uh, part of uh, Oni character. I want to believe, and I believe that is how it should be. So the lady has spoken, the other has spoken to. So I will have, I will have advised that even the Palace of Oni should take a legal action right now about this case because this is uh, this uh, this has gone so far it has gone far on the internet space so there is need for the palace also to take a legal action as quickly as possible my opinion thank you guys now there was a there was a video and there was a rumor that had been flying around about madman entering into the palace of Oni of Ife. And now I could say that a brother has come out to tell us the details of that particular rumor. Now, I want to believe that uh, if you hear from this, but maybe uh, we are hearing the truth anyway. So I want us to listen to this man, the brother that spoke about it. Maybe he got a kind of information about. So, guys, let us listen to him to tell us how it happened and what the madman told on of Ife and people that were there. ẹ̀yin tèmi hmm. kàyéfì ńlá kan mà ṣẹlẹ̀ nílùú Ilé-Ifẹ̀ ní ààfin ọba wa ẹni ìtàn Adéyẹyè hmm. wèrè kan ló mọ̀ ṣàdédé jáwọ́ ààfin ó jáwọ́ ààfin ọba wa ẹni ìtàn béèrè ṣe wọ ọlọ́ àfin kò yé gbogbo ènìyàn o kò yé Gẹ̀tìmá kò yé anybody bó ṣe wọ ọ̀dọ̀ kábíyèsí lọ nígbà tó wọ àfin kábíyèsí bó ṣe wọlé sí ọ̀dọ̀ kábíyèsí níbi tí kábíyèsí máa ń jókòó sí ní kábíyèsí bá pe gbogbo àwọn ẹ̀ṣọ́ gbogbo àwọn ènìyàn pé ah bóun lè ṣe jẹ́ kí arákùnrin wèrè yìí wọlé sáàfin gbogbo wọn bá ní pé kábíyèsí àwọn ọmọ bó ṣe wọlé àwọn ọmọ bó ṣe ṣe kinní àwọn ọmọ ibi tó gbà wọlé hmm. ló bá ní wèrè yìí bá sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ̀yin ló ń wá rí o bóun gan ṣe wọnú bí kò yé òun ṣùgbọ́n àwọn kábíyèsí ọba ẹni ìtàn ni mo bá ní ẹjọ́ ní kábíyèsí bá wò rárá pé à ah, èwo ló ń ṣẹlẹ̀ ń bì lójú kábíyèsí bá le ni wèrè yìí bá sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ má lejúmọ́ mi o ọ̀rọ̀ tí mo wá bá yín sọ yìí ọ̀rọ̀ tí ó sì ń létí tí ó sì kọyín lọ́gbọ́n ni lójú kábíyèsí bá rọ̀ kábíyèsí bá bú sẹ́ni pé ó dáa ẹ sílẹ̀ ẹjọ́ sọ tẹnu rẹ̀ níwèé yìí ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló bá ní kábíyèsí ó ní sọ̀mọ̀ pẹ́ ṣe dáadáa kábíyèsí ní kí ló dé ó ní ìyàwó yín tẹ̀ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí létí orúkọ rẹ̀ náà. Eh, prophetess eh, ẹ ṣáà ti mọ ìyàwó tí kábíyèsí fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kábíyèsí ò fẹ́ mọ́ ó ní ìyàwó kábíyèsí ti tẹ́lẹ̀ yìí ó máa ń gbóúnjẹ wá fóun ó máa ń fóun lówó ó mọ ibi tóun ń gbé hmm. ó wá ní ṣùgbọ́n kábíyèsí kò ń fóun lówó kò ń fóun lóúnjẹ kò ń fóun ní ìkankan ah, kábíyèsí bá bú sẹ́yìn pé ó dáa ṣówó ló fẹ́ jẹ́ fún ọ lówó ń gbà ẹ̀ bá mọ́ wa ó ní kábíyèsí rárá o èyí tí mo wá lónìí mi ò fẹ́ owó ó dáa kábíyèsí bá tún ní ẹ bá ń gbóúnjẹ wà ló bá tún ní kábíyèsí àlẹ́ èyí tí mo tún wá lónìí kì í ṣe tó ń jẹ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ kábíyèsí ọ̀rọ̀ tí ó ṣe yín láǹfààní ni ló bá kọjú sí kábíyèsí ló ní kábíyèsí kábíyèsí kábíyèsí ló pe kábíyèsí tẹ̀ mẹ́ta ó ní àwọn obìnrin tẹ́ ẹ kó sínú ilé ti ṣe mítìn lórí yín o kábíyèsí ẹ̀gbọ́ àwọn obìnrin tẹ́ ẹ kó sínú ilé wọ́n ti ń ṣe ìpàdé lórí yín wọ́n ń ṣe nǹkan tí ó bí yín nínú mọ̀nìkà ẹ̀ oníkábíyèsí wọ́n ṣe tí ó bí yín nínú gidigan gidigan tó jẹ́ pé ẹ gbé ọwọ́ yín sókè láti fi na arábìnrin ó wá sọ fún kábíyèsí ó wọ̀nù kábíyèsí pé kábíyèsí kò sí ní tẹ́lẹ̀ ṣe fún yín láàfin yìí ẹ má gbọ́wọ́ yín sókè ná obìnrin kankan o kò sí tẹ́lẹ̀ ṣe fún yín ní ààfin yín kábíyèsí ẹ má gbé ọwọ́ yín sókè ná ẹnì kankan ó nítorí pé tẹ́ bá gbọ́ ọwọ́ yín sókè láti ná obìnrin kankan tẹ́ bá ṣe tó bí nínú mọ̀nìkà ó ní yóò kù sí yín lọ́rùn o yóò sì fa kágbé yín kò lápèrè bàbá yín ó ní wẹ́lẹ́ yóò ṣẹlẹ̀ sáwọn bàbá yín rí o ṣùgbọ́n àwọn tẹ́ ẹ gbé sílé wọ́n ti kóra wọn jọ pọ̀ láti lè fi ṣe tí ó bẹ̀rẹ̀ nínú gidi gan tó jẹ́ pé ẹ fẹ́ ẹ lè na arábìnrin yóò sì kù mọ́ yín lọ́wọ́ ó wọ́n sọ wípé kábíyèsí ẹ má bínú o kò sí dání ṣe fún yín kábíyèsí ẹ má bínú rárárárárá torí pé kí ni wọ́n ti ṣàpéjọpọ̀ mítìnì lórí yín bí wọ́n ṣe múnú bí yín ó wá sọ fún kábíyèsí ó ṣàdúrà fún kábíyèsí ó ní kábíyèsí ẹ ní rógun gbadé lórí yín wọ́n ṣì yín kúrò nípò ó ní pé torí pé kí ni wọ́n mú níbi yín ó ní tó fi máwọn tí ń bá yín ṣiṣẹ́ wọ́n mú níbi yín ṣùgbọ́n kábíyèsí ẹ̀yin ẹ bínú ṣé ẹ sì mọ̀ pé ọba ò kì í na aya rẹ̀ kábíyèsí ṣé ẹ mọ̀ pé ọgbọ́n ò kí ń na aya rẹ̀ kò ní torí ti yín bẹ̀rẹ̀ o ó bá ṣàdúrà fún kábíyèsí ní kábíyèsí àtàwọn tó ń jẹ wà nínú pálásì wọn náà bá wojú ara wọn pé ah, ah, wèrè ló sọ nǹkan tó báyìí wèrè bá sọ̀rọ̀ ló bá ṣàdúrà ló tún sọ fún kábíyèsí ó ní kábíyèsí ẹ má bínú o ó láwọn èèyàn ó sin tí ó bí o àwọn tẹ́ ẹ kó jọ wọ́n sin tí ó bí o àwọn obìnrin tẹ́ kó jọ sọ́ọ̀dẹ̀ yìí wọ́n sì ń tí obìnrin mu o ṣùgbọ́n ẹ má gbọ́wọ́ sókè láti na ẹnì kankan o ẹ má gbọ́wọ́ sókè láti na ẹnì kankan o hmm. ẹ̀yin ò rí pé ilé ìgbẹ̀nu tán wèrè tó wọnú ààfin táwọn tó wà lẹ́nu géètì ò rí títí tó fi kan kábíyèsí lára ọlọ́run ọba mi èdùmàrè atẹ́lẹ̀lẹ́ kárí ayé àfẹ́sọ́mà bóra bí aṣọ kò mọ̀ ní iye nìkan kan wọ́n wèrè èmi náà sì gbàdúrà fún kábíyèsí ọba wa ẹni ìtàn adéyẹyè wípé ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórí oyè bàbá yín ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fi lójú ayé yín kábíyèsí kábíyèsí ẹ̀ bá tẹ̀lé ìmọ̀ràn tí arákùnrin wèrè sọ a lè pè ní wèrè ṣùgbọ́n ó lè jẹ́ wípé áńgẹ́lì ọlọ́run ni kábíyèsí ẹ̀mí ṣìṣe láṣẹ Èdùmàrè lágbára ọlọ́run ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fi lójú ayé yín kábíyèsí gẹ́gẹ́ bó ti sọ fún yín ẹ má mà bínú wọ́n ní àgbà tí òbínú lọ́mọ rẹ̀ pọ̀ sí o lóòótọ́ kò sẹ́ni tí èbínú ṣùgbọ́n kábíyèsí wọ́n ní ẹ má bínú débi pé ẹ gbọ́wọ́ sókè na obìnrin kankan nínú ọ̀dọ̀ ẹ̀yin kábíyèsí wa àwọn gbádùn yín torí pé kábíyèsí ìgbà tiwa lẹ́yìn jẹ́ youth kábíyèsí lẹ́yìn jẹ́ ẹ sì mọ ẹ mọ bá ṣe ń tọ́jú àwọn youth ẹ sì understand àwọn youth púpọ̀ kábíyèsí ó rere ó rere yóò mọ balẹ̀ sọ́dọ̀ yín. Oh, guys, uh, thank you for watching these videos. Thank you very, very much. I really appreciate you guys. I believe you have all watched this video, and I will love it that you go to comment section. Please, please, and please, your comments should be well constructed. Please and please, I don't want any comment to tackle anybody, to drag anybody. Just drop your comment, your view about this matter. And please let us also maintain decorum as touching this comment I will be dropping. So, guys, thank you for watching this video. So, I will be coming your way once again to bring you more update about this matter, if there is any, and other issues that will be flying around the streets of internet space. So, thank you for joining. So if you're to, if today is your first time for joining us on this platform, please kindly subscribe to our channel and make sure you on your notification button so that anytime a new video is dropped, you'll be notified. And to all my returning subscribers, thank you for always being there. So the next time when I'll be coming your way once again, I want to say, guys, God bless you.